وعليكم بما يتعلق بالعقيدة كما بدأنا لكم في الخطبة الماضية المسألة المهمة تتعلق بما جاء عن الله عز وجل بما جاء رسوله صلى الله عليه وسلم مما يتعلق بأسمائه وصفاته وقد ذكرنا لكم أن الله سبحانه وتعالى قال في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فدعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الآية وقد ذكرنا لكم عباد الله ما رأينا من حديث عبد الله بن مسعود كما أخرجه الإمام أحمد في المسند رحمه الله تعالى أن النبي صلى الله عليه وسلم علمنا دعاء من كثر همه وندعو الله بهذا الدعاء إن شاء الله تعالى فرج الله همومه وهذا الحديث سقناها لكم لأن النبي صلى الله عليه وسلم توصل إلى ربه بأسمائه الحسنى وبصفاته العلى ومن ذلك دخلنا في مسألة أسماء الله الحسنى وصفاته العلى وذكرنا لكم ضوابط الذي ذكر العلماء في كتبهم رحمه الله تعالى ذكرنا لكم بأن أسماء الله وصفاته كلها توقيفية لا يدخل فيه العقول وكلها مترادفة متباينة وكلها يدل على ذات واحدة وهي الله وهو الله سبحانه وتعالى لكن مع ذلك فيه بعض المقام الذي ذكر العلماء فيه إن شاء الله تعالى اليوم ندخل ندخل الخطبة في ما يتعلق بأسماء الله الحسنى بصفات العلى وسنأتي إن شاء الله ببعض الأمثلة لعلنا نبدأ بقول الله عز وجل في سورة الإخلاص حيث ذهب أناس إلى النبي صلى الله عليه وسلم كما أخرجه الإمام الترمذي من حديث أبي بن كعب ومن حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهم وارضاهما أن أناس ذهبوا إلى النبي صلى الله عليه وسلم فقالوا يا رس يا محمد صف لنا ربك سبحان الله هذا سؤال يوجه إلى النبي صلى الله عليه وسلم أن يصف لهم ربنا سبحانه وتعالى فأنزل الله هذه الصوره وقال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فبين الله سبحانه وتعالى صفته في هذه الصورة ولذلك جاء من حديث أبي بن كعب بنفسه أيضا أن النبي صلى الله عليه وسلم قال بأن سورة الإخلاص تعدل ثلث القرآن كيف لا وقد تضمن القرآن ثلاث مسائل منها الأحكام ومنها القصص ومنها التوحيد وهذه الصورة تضمنت التوحيد خصوصا توحيد الأسماء والصفات ومما ذكر العلماء رحمهم الله تعالى في كتبهم من باب الأسماء والصفات ما رأينا في أعظم آية في القرآن ألا وهي آية الكرسي حيث وصف الله سبحانه وتعالى نفسه في هذه الآية وقال أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وخلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يرد حفظهما وهو العلي العظيم الآية في هذه الآية وصف الله سبحانه وتعالى بصفات ذاتية أو بصفات فعلية أو بصفات سلبية كما سنبين كل هذا إن شاء الله في ترجمة هذه الخطبة واعلموا عباد الله ان رسول الله صلى الله عليه وسلم قد وصف لكم قد وصف لكم الله سبحانه وتعالى من كثير من احاديث الصحاح عنه منها ما راينا من حديث ابو هريره رضي الله عنه وارضاه في الصحيحين حيث قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخير فقال من يدعوني فاستجب له من يسألني فأوتيه من يستغفرني فأغفر له الحديث واعلموا عباد الله أن من صفات ربكم عز وجل أنه كان يضحك وكان يفرح وكان يعد من الأشياء منها ما رأينا من حديث أنس بن مالك فأخرجه وخرج مسلم صحيحيهما أن النبي صلى الله عليه وسلم قال لله أشد فرحا من أحدكم في توبة عبده لا هذا الحديث وكذلك رأينا حديثا ذكر العلماء قصة وحشي وقصة حمزة رضي الله عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم قال يضحك الله لرجلين يقتل احدهما الاخر وكلاهما يدخل الجنه وبين العلماء رحمهم الله تعالى ان هذه القضيه قضيه الوحشي الذي قتل حمزه في جنه احد وكذلك اسلم الوحشي بعد وفاه حمزه وتوفي الوحشي مسلما وهذا شهادة له بأنه إن شاء الله تعالى سيكون مع حمزة في جنة الفردوس وكذلك عباد الله اعلم أن الله سبحانه وتعالى وصف نفسه بأنه له يد وله عين وله وجه وله رجل وله قدم كذلك رأينا من حديث لما ذكر النبي صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى في يوم القيامة تلقى يلقى الناس في جهنم وتقول هل من مزيد فوضع رب العزة سبحانه وتعالى رجله على النار وفي رواية وضع رب العزة قدمه على النار فينزوي بعضها بعضا وتقول قط قط اللهم صل وبارك على النبي وعلى آل وصحبه الأخيار وسلم تسليما كثيرا ربنا فلان رب مسلم أترى عليكم كاتب يفعل نبوة محمد صلى الله عليه وسلم ọlọ́pàá ní sí àlékò kí àjẹ̀fà níbi náà àti àwọn ará ilé ẹ̀ àti gbogbo ẹni tí bá ń tọ ọjọ́ ọ̀nà wọn tí ó fi dídá lọ́kẹ̀yà náà ẹ̀yẹ ọlọ́run bá tó tọ́ àwọn síra wa létí ìpara ọlọ́run bá fi sẹ́rẹ̀ wà lálẹ́ ní kọ́rọ̀ wà sí gbangba wa àti pé tí Allah subhanahu wa ta'ala tọ́kọ́ bùkátà ní gbogbo àlámọ̀rẹ́ wa òun náà ní ìpayà rẹ̀ gẹ́lẹ́ bí àti mẹ́rin àwọn létí gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bákan náà Ànábì sallallahu alaihi wasallam òfin wálẹ̀ lórí pé ká fi ọpọlọ wa sí ẹ̀sìn bó bá sì wù wá Ànábì báyìí lánàá ṣẹ̀ríà Ànábì sálàyé ẹ̀sìn fún wa gbogbo tí yóò oríire bá wọn lálùkẹ́ yàmá tí a rí ayé rọrùn gbé àdébí sálàyé ẹ̀fọ́ wa gbogbo tí yóò sọ̀rọ̀ yé lórí ibú níwájú Allah subhanahu wa ta'ala láyé bí àti ní ọ̀la àlùkẹ́ yàmá àdébí kìlọ̀ fún wa hatta àtàràkà ummata wa ala nahjatin bayda tó jẹ́ pé àbí sálàm kò kó láyé ọlọ́run ní kẹ́lù ọgbọ́n nínú àbí sálàm àgbàtọ̀ tó fi ẹ̀sìn tó tó kílẹ̀ àti gbogbo wa ọmọ sọ yí pé al-yawma akmaltu lakum dinakum èmi ó sì rèé ọjọ́ hajj arọ́fà tí ànábì tó jẹ́ hajj ọ̀tọ́sọ tó ṣe tó ṣe ká ayé rẹ̀ ọlọ́run ọba ń sọ yí pé àlìyáwó lẹ́ni ìbáyì àtìmẹ́ntù lẹ́kùn bí ìnàkùn mo ti parí ẹ̀sẹ̀ fún yín tó jẹ́ kó nẹ̀sẹ̀ nígbà tó sábà bí àwọn sàhábà yìí pé hanbalat ẹ̀yin sàhábà alamítí mò ń rí ìrọ̀rọ̀ pọ̀ ìlú fásitì mẹ́ka ìrọ̀rọ̀ pọ̀ ìtẹ́wọ́sáájú pẹ̀lú mi alamítí mò ń rí ni pé ó lè mo lè mẹ́ di ẹ̀mí mo lè mú wàá sí hajj mi fún yẹn tí fi ń pariwo ní àdífi jábìrì yìí pé fúnrò ánìyàn mọ̀nà síkàpọ̀ àdébìnrin ẹ̀wò dáadáa ló ṣe é ṣe o hajj tí mo ń ṣe ẹ̀wò dáadáa o ó lè dẹ̀ mí kẹ́ mọ́ bàmí láàrin mi àdúgbò wa ń jà mọ́ sàábà rẹ̀ yìí pé hal balad tí ẹ má ti ẹ̀ bí pé ṣe mo jíṣẹ́ pé kí lẹ́ẹ̀ máa sọ wọ́n pé àdúgbò sálàm ó ti jíṣẹ́ pé à ń jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́mọba wa ń sálà látọ̀ pé sọ́mọ́ yìí pé àlìyáwó bẹ́ẹ̀ jẹ́rìí bẹ́ẹ̀ lẹ́yìn níbi àfihàn ìbáyẹ̀ sí lẹ́yìn akimẹ́ntù lákòm dé ìnàkùn mo ti pé ẹ̀sìn Islam mo ti pé fún yín wá àti mo tún alaykum ní ẹ̀mẹ́tì kódà gbogbo tí ń jẹ́dàrà mo bẹ́ẹ̀ sí fún yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn mo ti parí ẹ̀ wọ́rọ̀ ní ìtùlákùn Islam àdé ìnà Islam ni mo ti yọ́nu sí lódìdí ẹ̀sìn tẹ́sí lẹ́fì parí ìlara àwọn afá ní anábì sallallahu alaihi wasallam òfin wálẹ̀ àbúkọ́jẹ́ kó fi alẹ́ rí dáadáa yìí ló ń jẹ́ pé kò sí àlámọ́rí kan sí ìrìta afẹ́ mẹ́nuba lọ́rọ̀ ẹ̀sìn sí ànábì ọ̀sán ló ń kò sí àyè láìka ìwà dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ẹ̀fọ̀ o tí mo láre rí fún ni làákàyè náà lè dá sí àásàkó rárá o kò sí nǹkan tí àdẹ́kẹ̀ sọ́lá tí ó sàlàyé fún wa a ti wá bá ọ̀rọ̀ bọ̀ nípa àwọn ọ̀sáyìn tó ṣe kókó nínú ọ̀rọ̀ àkídà mùsùlùmí wípé àtisẹ́ tẹ́lá fẹ́ jẹ́ mùsùlùmí tòótọ́ àfi kéèyàn gbọ́ àwọn tí à ń sàlàyé tí àwọn afá sàlàyé fún wa kó yẹ kó gbọ́ yé dáadáa àti bọ́ sínú àdìs abdulmasoud ìlọsùn adébítà wáyé kí náà ni abdulmasoud sọ fún wa pé ńgbàtà sàlàyé ọ̀rọ̀ ìsìtẹ̀dọ́gbà wípé kò sẹ́nìkan sí kejì nínú ayé tí ó ní bára rẹ̀ mú fún òṣèlúwò ẹ̀rọ dámáyé ni ṣùgbọ́n tá bá ti ń bára wá mẹ́ ọyọ máa máa bí ọlọ́run bá tó kọ́ fàwọn yọ a sì fún bá tún wípé kò sẹ́nìkan kẹta tó lè máa pè mọ́ láti wá fọ ayọ́ nù wà alákàsí kejì tó ju Allah subhanahu wa ta'ala lọ bákan náà àwọn nínú àwọn tẹ́lifíṣàn fún wa ọ̀gá nù taari òun náà ní àdéhùn abdul masoud tánàbí ti kọ́ wa ní àdúrà tí a máa ṣe tí ó onye wá kó òun fìtínà àwọn ní kí ẹ̀fúsà gẹ̀ẹ́gẹ́ ló forí àdúrà yìí sọ àrí wípé àdúrà sálám ó gbé àdúrà si bi pé àti òwe wípé kí ni àwọn tó yẹ ká gbóyé nípa àwọn àti àwọn bá سمى nafsa bíbáàdì àsìmá الله bá sọ ọ̀rọ̀ ẹ̀ láwọn kọ̀ọ̀kan wàsámà ọwọ́ sọ̀rọ̀ nafsa bíbáàdì sifat ọlọ́run bá sọ ó sì ròyìn ara rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn kan ìmọ̀ àkọ́tà onínú ọkọ̀ ọlọ́run bá ní pé gbogbo oníkálùkù ti ń dé ọkọ̀ láyé wọ́n sọ wá bẹ́ẹ̀ ìdókálùkù jẹ́ nínú ayé wọ́n sẹ́kẹ́ ní wọ́n sọ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala sámà nafsa fúnra ọlọ́run sọ̀rọ̀ ìlú kan bákan náà òun ló sì ròyìn ara rẹ̀ pé bóun ti rí rèé ìlọ́fà tí àwọn àfáàbí sọ wípé fàdìdálíkà láàrùdú lálẹ́ alìsúnnàtí wal jama'a amma wasafa Allahu bihi nafsa torí ẹ̀ làwọn àfáàbí sọ wípé gbogbo ẹgbẹ́jú ní súnnà tó sì jẹ́ mùsùlùmí dáadáa kò ní òrìlẹ̀ ẹgbẹ́ tó fẹ́ gbé wọ wọ́n mọ̀ yìí pé kìí ṣe pé nìkan lọ sọ ọlọ́run wa bẹ́ẹ̀ kápá ọgbà ilé títẹ́ wá sọ bẹ́ẹ̀ wà dáa yìí aláwọ̀ sọ̀rọ̀ ẹ̀ wà á lọ bìnà sí i òun ló sì ní pa ara rẹ̀ jùlọ wà á lọ bìnà láì òun ló tún ní máa nípa tó yàtọ̀ sí òun gẹ àwọn èèyàn jùlọ wọn lọ wa ta'ala eléyìí ń pé kátó máa sọ nípa ókọ ọlọ́run àti lóyè eléyìí kótóbà tọ́lọ́ jẹjẹ sàlàyé rẹ̀ ibi afẹ́ lónìí rí pé Allah subhanahu wa ta'ala ó ròyìn ara rẹ̀ bóò ni àwọn tí ọlọ́run bá fi ròyìn ara rẹ̀ ọ̀nà wo ní gbà wá àkọ́kọ́ kò sí ọ̀nà ẹgbẹ́ tá a lè gbà mọ ókọ ọlọ́run àti lóyè tó ju ọ̀nà méjì lọ ìmọ̀ ọjọ́ tí ọlọ́run bá subhanahu wa ta'ala ọsọ fúnra rẹ̀ pé báyìí ìlú ń tiri a wọ́sọ̀ fàbíhì rasuluhu sallallahu

Allah subhanahu wa ta'ala gbogbo ọ̀rọ̀ tó máa sọ́dọ̀ kùránì pàtà àwọn àfáà ní ìdá mẹ́ta ló pín sí ìdá àkọ́kọ́ òun náà ni al-ahkam òun ni àwọn ìdájọ́ ẹ̀ ń bá jalè kí lẹ́sẹ̀ fún ẹ̀ ń ṣe ìsìnkú kí lẹ́sẹ̀ fún ẹ̀ ń tí wọ́n bá fọ́lójú kan kí lẹ́sẹ̀ fún ẹni tí òkèèyàn rẹ̀ ọkọ̀ bá bẹ́ẹ̀ pọ̀lẹ̀ kí lẹ́sẹ̀ fún obìnrin tí orí oṣù mọ̀ kó ló lè sọ ara rẹ̀ gbogbo eléyìí ìmẹ́ta lọ́kọ̀ àti ìpín ẹlẹ́ẹ̀kejì ó náà ni alqasas àwọn ẹ̀tàn onírẹ̀tọ́nà bá sọ fún al-Qur'an ìta Musa Ibrahim ìta Yusuf ìta Isa gbogbo ọ̀tà tó jẹ́ pé yọ́ máa jẹ́ ẹ̀kọ́ fún wa tásìkò ọlọ́run bá sì dáadáa ọlọ́run bá sọ fún wa ó di nǹkan ẹlẹ́ẹ̀kejì náà al ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-aqida wa tawhid òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú bá sì mọ ọlọ́run bá lọ́kàn ìtàn àti mọ́nà lọ́kọ̀ ṣoṣo àwọn arígbé súra kan mẹ́nà Qur'an gbogbo tọ́lọ́wọ́ bá sọ pátá nínú súra ìpátá ó mú ìdá kan nínú mẹ́ta òun náà ní àtọ̀hìd ó mú ọ̀rọ̀ ìgbàgbọ́ ní ọlọ́run ló fi jẹ́ yí pé àbíbí sọ yí pé Suratul Ikhlas táàrí ìlúfúnnufà Qur'an súra Qul huwallahu ahad ó ń ṣe ọlọ́run ní ó ń ṣe lè ní ìdá kan nínú mẹ́ta Qur'an ìtí àbíbí sọ nù ọ̀sọ́ yìí pé mẹ́ta rẹ̀ tá a bá kà yọ ọmọ jẹ́ ra kùrá nìkan fún kù ìtí ìkímọ̀ náà sọ pé kúrò ọlọ́run ṣe lè dé ìdákanná mẹ́ta kùrán ìtumọ̀ ẹ̀ ni wípé tẹ́ ẹ bá gbogbo ohun tí kùrán ní kó ní ìtumọ̀ mẹ́ta ní bí a sì rí pé sọ́tìlẹ̀ kíláàsì ó kó ìtumọ̀ kẹ́ nínú mẹ́ta ọlọ́run jẹ́ mi. àwọn òun pé sọ́tìlẹ̀ kíláàsì gẹ́gẹ́ kí ló fi bá ti àfẹ́ sọ mu àtọ̀sí tẹ̀lé wọ́n ní àwọn kan rọ́sára mú wọ́n ní ya Rasulullah ìwọ́ sí ọlọ́mọba ọlọ́bá nàbí ọ̀pẹ̀sẹ̀ wá sí fún anẹ́nu nǹkan àkọ́tẹ́ káàkọ́ mẹ́rin ká mọ́ ọlọ́mọba wọ́n ní sífù lánàá rọ́bàkì ànàbí ròyìn ọlọ́mọba rẹ fún wa jí á dá ọlọ́mọba rẹ fún torí wípé nǹkan àkọ́kọ́ tó bá sọ́jà jọ ní wípé gẹ́gẹ́ bí mo sọ àánú lè sọ wípé nǹkan àkọ́kọ́ tó jẹ́ dandan fún wa òun ní ń dá rẹ̀ ọlọ́run lè má gbà nítorí pé nǹkan àkọ́ ni pé kéèyàn ọdẹ ẹ̀dẹ́yẹ̀ fẹ́ sí mọ̀ wọ́n ní wà ní sàrò yẹn lọ́wọ́ bá fún wa ànábì wa adákẹ́ sallallahu alaihi wasallam ànábì retí èsì látọ̀rọ̀ ọlọ́run wa tí ó ní èsì tí ó ń dáhùn ìbéèrè wọn fa anzal Allahu hadhihi sura ọlọ́run bá sọ́dà kalẹ̀ yìí pé kúl ńlọ fi bí kúl dáwà mẹ́ sọ fún wọn pé òun ní ọba Allah ahadun ẹ̀yọkàsí

wàlámi yẹ́kùn láhù kúfùwàn ahad kò sí ìbàdọ́gba tẹ́lẹ̀ fi dọ́gba pẹ̀lú Allah subhanahu wa ta'ala sọ́rọ̀ yìí Allah subhanahu wa ta'ala fúnra ara rẹ̀ ó fi ròyìn ara rẹ̀ ajẹ́ ìpítà bá wo sọ́rọ̀ tilẹ̀ kíláàsì dáadáa a rí gbogbo tọ́lọ̀ bá sọ mẹ́ a mọ̀ rí pé bí bẹ́ẹ̀ àsìnà ọ̀sìn fáàtì kúlù Allahu ahad ó gbọ́dọ̀ ní Allah àsìnà ìpátì ó kọ Allahu samad ó gbọ́dọ̀ ní asọ́mad àsìnà ìpátì ó kọ lam yalid wa lam yulad àdúgbélé ìkìlọ̀ jẹ́ ìròyìn fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa lam yakun lahu kufuwan ahad àwọn àfáà ní àkọ́kọ́ ẹ̀rẹ̀ ní táà fún mọ̀ yìí pé wọ́n máa ní ìmọ̀ ní ọlọ́run bá jẹ́ as-samad bóòlù ṣe mọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ allah bóòlù ṣe mọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ tàbí àfòrìyàn Allah subhanahu wa ta'ala ní kọ́ lẹ́rìn lórí rẹ̀ tọ́ bá ti lẹ́rìí ó ti kó nú ẹni tó ń tàkọ́ wọ́lá àlọ́lá ó ti kó nú ẹni tí ń parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ga kódà kókè náà nímọ̀ sọ yí pé ó ga ju ẹbọ lọ kéèyàn pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ló kọ tí ò sí ẹ̀rì fún náà Qur'an tó pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ló kọ tí ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọba ń jẹ́ bẹ́ẹ̀ ń ṣe ní agbára torí pé èèyàn ti parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala wa an taqulu ala Allahi ma la ta'lamun al-aya àwọn afáà ní sàtórí àyà mi táàtò ti rí ìròyìn ọlọ́run àti okọ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ní tábà tó súnmọ́ dídẹ̀ òun náà ni áàdọ́mà àyà fi kìtàbí la azza wa jalla òun náà ni àyà tó látó tóbi jù nínú Al-Qur'an al-Karim tí a ti rí ìròyìn ọlọ́run ọba mẹ́ àwọn afáà ní kíkọ́ fi pé sórọ̀ àyà yìí ní áàdọ́mà àyà wọ́n ní kéyì fàdà lẹ́ anna hadhihi al-aya torí pé àyà kí ló ṣe yóò tàdámù ó kó àwọn ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala oko onú pọ̀ ni ayatul kursi alukursi yìí ńlá ní ìlera wọn tábà ní kursi yìí àga ni máa ń jẹ aya ti lè tú ti ayatul kursi aya ti sọ nípa kursi yìí rẹ̀ kí kursi àwọn àfáà níbi ayé ìlágbára dé torí pé tó kó ní ọkọ̀ náà àti ròyìn rẹ̀ ni ló fi jẹ́ pé mọ̀nkọ́rọ̀ àádé àyà fìlẹ̀ yìí láti gbogbo ẹnikẹ́ni tọ́ba lọ ka àyà ìlóru jọkẹ̀ alẹ́jọ́ kẹlẹ̀ sùn tọ́ba ka àyà lábìyà zọlá àríyìn lọ́lọ́ yìí ha àfihàn wọn lẹ́bi ọ̀pọ̀lọpọ̀ ṣèǹtàn hàtà yusuf àdébí sọ́ọ̀m ní gbogbo ẹnikẹ́ni tọ́ba ka àyà ìlànà ìjọkẹ̀ níbi àyà ìlágbára dé tọ́ba wá kà ó ń ṣe ọlọ́run bá ní ọlọ́run ò ní yẹ kò ní kò lẹ́jọ́ máa sọ ẹ̀ nìyẹn kódà èso àtàwọn ọmọ ogun ẹ̀ wọn nílé súnmọ́ hátà ìsìlẹ̀ tí ilẹ̀ òfin máa ń jọ náà ìbẹ́ àwọn afọ́ nítorí wípé ọjọ́ tí a ti kú òmìnir kó tó bá yìí pèsè gbogbo bí ìbá ń fún ọlọ́run àti ìròyìn rẹ̀ bí ọlọ́run bá ọ̀nà ó sì máa làbún yẹn fẹ̀gbẹ́ tó sọ alẹ́bí kó tó bá dì àwọn afọ́ wọn ní akẹ́kọ̀ọ́ sí yìí náà ń bọ̀ jẹ́ pé tó kó oyún nìyẹn téèyàn bá ti wá ń kà ọlọ́run máa jẹ́ olùsóyẹ̀ kí wá ní tùmọ̀ àyà ọlọ́ni Allahu la ilaha illahu ọlọ́ni ọba aláàyè àti ìfipá ti ìsìn ọkọ̀ ọlọ́ọ̀bá ní wọ́n pé aláàrọ̀ la ilaha illahu kò sí ẹni tẹ́lẹ̀ mọ́jọ́ sí fún lódodo àfọwọ́ ọlọ́ọ̀bá náà alhayyu alqayyum ọba yìí náà ní alhayyu ọba alàyè tó jẹ́ hayatu kamila mẹ́fún ìsẹ̀mí tó pé àwa náà ń sẹ́mi lóòótọ́ ṣùgbọ́n ìsẹ̀mí tiwa kò pé ẹni àárẹ̀ ìmúláàrọ̀ olùkúlálẹ́ ẹni kó sálẹ̀ onímọ̀mọ̀júmọ́ ìsẹ̀mí táwà ń lónìí ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ìsẹ̀mí tí ẹ̀ ìsẹ̀mí tó pé ní ìlà fi sọ yí pé inú kúrò tó kọjá dòdò yí pé gbogbo dẹ́bà pè lóyìn ọlọ́run ọba kọjọ́ tí tàwọ̀ ẹ̀dá ó kọ́ lè papọ̀ al-ittifaq fil ismi ó kọ́ lè papọ̀ ọ̀sọ̀ wípé ẹni tí ń jó kọ́ papọ̀ yóò yẹ nísìn ẹnìkan jẹ́ Abdullahi ń tagbó

ló pọ̀ lọ. Allah subhanahu wa ta'ala ní al-hayyul qayyum nínú ẹni pé alhayat à ń sẹ́mi ọlọ́run náà ń sẹ́mi ṣùgbẹ́sẹ̀ mi ń tọ́lọ́ ọwọ́ àkọ́mọ́ tiwa o ìsẹ̀mí tiwa yóò lókun Allah subhanahu wa ta'ala kò ní bẹ̀rẹ̀ dégbé ó sèkéde o yóò ní òkun. al-qayyum ní òun ọlọ́run subhanahu wa ta'ala òun dádúró fúnra òun dídádúró yìí òun ò bùkátà kankan dídádúró yìí gbogbo ayé pátá ló wà láti Allah subhanahu wa ta'ala hatta al-kuffar kódà kèfèrí ọlọ́run bá wá bẹ̀rẹ̀ sífà àsàndíyà àwọn ìròyìn kan bẹ tó jẹ́ yí pé Allah subhanahu wa ta'ala ó mú kú òkú rẹ̀ fún ìrìn báyìí o yóò máa di ẹ̀sẹ̀ kí ìwọ́n lọ fòrò nílé ọlọ́run bala ọlọ́dún láta àkúrò sínẹ́tì wọn náà náà fẹ́ mọ bó ọlọ́run bá ṣe pé tó àti bísẹ̀mí òun ṣe jẹ́ ìsẹ̀mí tó pé àti dídádú òun tó sọ̀rọ̀ àti kẹ̀kẹ́ láti àkókò sẹ́nẹ̀tọ̀n ọlọ́run ní òògbé kéèrà òun lọ ọ̀sọ̀pọ̀ òun ètò ògbè nìkan tó bá ní òun ètò ògbè ọ̀rọ̀ kan ògbé ìrà òun lọ ìyún tó lágbára ju kéèyàn tó ògbé lọ ọmọ ènìyàn ó lè ti sẹ́sí látàárọ̀ fún jẹrìnà tó gbé ìsẹ̀mí mẹ́wàá díẹ̀ kí n tó mọ̀ nínú ìsẹ̀mí bí ọ sẹ́ẹ̀kù a ara rẹ̀ ní ọfẹ́ tó gbé ìròyìn náà ìròyìn dáadáa ní fún ṣùgbọ́n èèyàn ọmọléèwé ọfẹ́ sẹ̀dẹ̀wó lọ́la bí ṣe ń kàwé ọ̀fẹ́ sún ọ̀tẹ̀sẹ̀ bómi irun pákó ibu nẹ́sìkéèbù lòdì bá tó wa lọ nǹkan àbùkù ní fún aláwọ̀ wá látà àkókò sílẹ̀ tó wọ́n dáa òun gbé ìrànwọ́ ọlọ́wọ́ bá lọ àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala ń gbé kò fún àrẹ̀ pé tí ma ń pé èèyàn tó gbé kò sínú ìròyìn ọlọ́run obìnrin àyàn lọ kò sínú ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala èèyàn sùn kò sínú ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run bá ti láwọn gbogbo tí pátá àti ilẹ̀ tó ọlọ́run torí pé nínú ìròyìn tí máa bí oru ìtí máa bí ògbè olùgíní àtàrù oníkọ́lẹ́yìn bó wọ́n lè sọ fún ikọ́ lọ́pàá subhanahu wa ta'ala ọdá sọ́mọ̀dẹ̀ ọdálẹ́tàn ọwá lọ sinmi tọ́rẹ̀ ní kéré ọmọ subhanahu wa ta'ala mọ́mọ́ sáwọ́ mi lọ́wọ́ àmọ́sọ̀rọ̀ ní kéré ọ̀hún subhanahu torí ni òbí ọ̀rà lọ tọ́bà ni yóò sùn sì ilé ọmọ tó fi sọ wípé láwùú máa fi sàmì wọ́n tó fi àrùn ẹgbẹ́ bí wọn tó wọn lọ́kọ̀ọ́ ṣe rí ẹ tún wò wípé tóun bá ń sún àbóhun tó gbè ní sẹ́mà àti lóṣè mẹ́rin rí tó dẹ́kun lóṣè ní. mọ́ńdà lẹ́dí ṣàwọn ẹ̀ńdà wò ilà bí ẹ̀dínẹ̀. ọlọ́run ọba ní inú ròyìn tẹ́ ẹgbẹ́ ọmọ ọlọ́pàá wa ní wọ́sà àkùrùsí yìí ó sàrẹ̀ wá àti ọ̀nà àrùkìá lọ́nu ọlọ́run ní tó bá bẹ́ẹ̀ bóun ṣe tóbi tó kùrùsí yìí ó bo sẹ́mà àtìlẹ̀ a ti sọ fún lẹ́ẹ̀kan wípé kùrùsí yìí gẹ́gẹ́ wọ́n máa ń tu sí àga a sọ pé èèwọ̀ ni kéèyàn tú kùrùsí yìí kọ́ wá sọ pé àga ọlọ́run bá ọfẹ́ ìbò sánmà àtìlẹ̀ àsìtì òkè òní afábẹ́ ibn Abbas radiyallahu anhu warda ó ní al-kursi yìí ó ní sẹ́fẹ́ ń sọ pé kursi yìí ọlọ́run bá in tí wọ́n túmọ̀ sí náà ni mawdi'u qadamayhi subhanahu wa ta'ala ó náà ni ààyè ibi tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó gbé gìgísẹ́ rẹ̀ sí ọ̀rọ̀ ìlágbára díẹ̀ ààyè ibi tó wọ́n ṣe kí ni o tó gbé gìgísẹ́ rẹ̀ lórí ó kùrsí jù fi hákìlá azza wa jalla ọlọ́run wá ní kámọ́kọ́lá bẹ́ẹ̀ pé ààyè bẹ́ẹ̀ lọ́gbẹ̀ẹ́ bíi zẹ́ẹ̀tì sẹ́ẹ̀kùn pẹ̀lú ìlú ajá wọ́n gbọ́dọ̀ lọ́gbẹ̀ẹ́ bíi zẹ́ẹ̀tì à ń bọ̀ ọlọ́run ní wọ́n sara kùrsí yóò tó ọlọ́run ní kùrsí yóò wọ́n náà ọba yìí ibi òun ní sí ọwọ́ afẹ́ sẹ́mà àtìlẹ̀ ó bèrè wá bèrè yìí pé ilé sẹ́mà àtìlẹ̀ kí ni ẹ̀rọ yìí ìròyìn Allah subhanahu wa ta'ala látọ̀dẹ̀rẹ̀ kò lè ọkọ̀ ẹ̀ kò sí láàká ìtò lè gbé tán àfikọ́ sáàmù gbàbí ọlọ́run ti sọ pàdàbí sọ sallallahu alaihi wasallam tó ń lẹ́gbẹ́ àrí ìtùwáyé pé ìyá àti shaitan ila ahadikum ó sọ ní sọ àwọn ọba yẹn pàṣẹ sọ yọ àwọn ọba yẹn èsù yóò mọ̀ wá bá yín pé wọ́n lọ́nà orí báyìí níbẹ̀ wọ́n lọ́nà orí báyìí níbẹ̀ yóò mọ̀ ti àwọn òròyìn yẹn sí yẹn tí yóò fi wá fẹ́ mọ́ ti fi òròyìn sọ yẹn wípé à ah, ẹ̀dùn káwá yẹn kọ́ gbénu làákà ìmọ̀ yìí pé ọba àìsàn lóbi zẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sọ́nà àti ilẹ̀ kí wọ́n ló mọ̀ èso ọ̀nà ti sí náà àdúgbò wa jẹ́ ojú yìí ọba ti kọ́kọ́ fúnlẹ̀ mọ́ yìí pé kò sí tí ó ṣe nínú ọ̀rọ̀ àti ìròyìn rẹ̀ máa bí ìnáfsà ìtọ́lọ̀ máa ti ròyìn ara rẹ̀ iná ní mọ́mù sọ yìí ó pèrà rẹ̀ bẹ́ẹ̀ tó ló yẹra rẹ̀ bẹ́ẹ̀ ó ní fasam anúmọ̀tọ́ an ìní yẹrí ẹ̀wò mọ́ gbọ́ gbogbo rẹ̀ nù. wọ́n máa jẹ́ Rasulullahi sallallahu alaihi wasallam fi asma'ihi wa sifatihi nígbà mi máa ń sọ pé ọlọ́kọ̀ bá ń jẹ́ bẹ́ẹ̀ àbí ọlọ́kọ̀ bá rí báyìí Shafi'i ní ìní yírí ẹ̀wò òmìnirò ha kàmì ẹ̀jẹ̀ àti ìmọ̀ ẹ̀sọ́ ìmọ̀ ẹgbọ́yé gẹ́gẹ́gbọ́n ọ̀sẹ̀ sọ́nù ibi ò mẹ́rin gbèsè àwọn sí tẹ́pọ̀ tí tóbi òun ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tó ní kẹ́ẹ̀sìn ó fẹ́ ó bo sánà ó bolẹ̀ wala ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim ọlọ́wọ́ bá ní sánà àtìlẹ̀ bó ṣe wá tóbi tó lójú yìí kò ní ọlọ́wọ́ bá láti sọ kò ní ọlọ́wọ́ bá láti yẹjú àlàmọ́rin tí ń ṣẹlẹ̀ ní sánà àtìlẹ̀ wa huwa al-'aliyyul 'azim ọlọ́wọ́ bá ọmọ tó tóbi àwọn afọ́ ní ayá yìí tá a bá wò dáadáa a rí gbogbo tó wà bẹ́ẹ̀ pàtá orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀mí inú ayá yìí nìkan a rò orúkọ ọlọ́run márùn a sì bí àpọ̀lọpọ̀ ìròyìn fún Allah subhanahu wa ta'ala kábójú ẹ̀rọ àwọn afọ́ àwọn ẹni sallallahu alaihi wasallam ọwọ́ á jẹ́ kí nínú ẹ̀ ẹjá tó tètè sùnwà sítòsí nípa o náà ni hadith a rí pé anábì sallallahu alaihi wasallam ó tó bá ti yàlùkè yàmá yúlùkọ̀ náà jahannam wọ́n máa kó àwọn èèyàn ọlọ́mọ jẹ́ bàtí ó sínú wọn wọ́n máa kó àwọn èèyàn ní pákìpákì níjọ níjọ wọ́n máa dà wọn lọ́nu lẹ́kọ̀ọ́ wọ́n máa rọ wọn bẹ̀ wọ́n alimi mazid tí ń lọ́nu yẹn ẹgbẹ̀rún millions wọ́n bẹ́ẹ̀ yóò mọ̀ wá pariwo fún ọlọ́run ọba yìí pé halimin mazid ọlọ́run pọ́ sí kó wá ìwé ètò tẹ́wọ́tù kò máa kó wọn o nítorí pé àdéhùn bẹ́ẹ̀ láàrin wọn àti Allah subhanahu wa ta'ala yìí pé làámùlà ánìlẹ̀ jahannam ọlọ́run ní àdéhùn ní wípé òun ó jẹ́ kí iná iná mọ̀ wá bèrè àlékún gbogbo ọlọ́run kó wá sí ọlọ́run kó wá sí ọlọ́run àbá fàyàbọ̀ ó ní báyìí ni iná máa pariwo hatta yàgbà rabbul izzati rijlahu títí tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó fi gbé ẹsẹ̀ rẹ̀ ọwà lórí jìlù mẹ́ọ̀ ẹsẹ̀ tọ́lọ́run fi gbé ẹsẹ̀ rẹ̀ ní orí ilé nínú ẹgbẹ̀rún mi ó ní hatta yàgbà rabbul izzati qadamahu tí tọ́lọ́run ọba subhanahu tí ó fi gbé gìgísẹ̀ rẹ̀ lórí ilé àwọn àfáà ní pẹ̀lú àdíṣì méjèèjì ìkẹ́lẹ̀ ìtọ́rọ parí rò àti méjèèjì tó wá lórí ẹ̀ a sì bá ti wí pé ọlọ́run ọba ní ẹsẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala onígìgìsẹ̀ ìmọ̀ ọlọ́run méjìgìsẹ̀ rẹ̀ lórí wọ́sà àkòsí yòó sábà wà àjọ àmù èèyàn òun àgbo yìí náà tó wọ́n wò pé ah, ọlọ́run ti ń dán yàrá ọmọdé wà nínú akáyọ̀ rẹ̀ eléyìí lẹ́gbẹ̀ẹ́ tí ọlọ́run àdébí ni yanzawi báàbò àyà báàdì tọ́lọ̀ nígbà tí gbégisẹ́ lórí iná yìí apá kan nínú iná yóò lọ pàdé apá kejì ẹnu rẹ̀ yóò kóra wọn tẹ́ kò fẹ́ kú náà yóò wá kárakò ẹnu rẹ̀ yóò pàkọ̀ sójú kan yóò yìí lórí iná fatakul kọtun kọtun ayé hasbi hasbi yóò lọ ojú tó báyìí o oúnjẹ akúndẹ́nu báyìí Allah subhanahu obìdọ́ra bákan nínú ó jẹ́ pé wà pé Allah subhanahu wa ta'ala yafrah ọlọ́run ọba máa dùnnú subhanahu wa ta'ala ṣùgbọ́n ìdùnnú ọlọ́run ọba subhanahu wa ta'ala pèsè bí tèmi àti ẹ̀wọ̀ ìjọ ń dùn káńpọ̀ ti bí gbé bẹ́ẹ̀ bá bímọ eré yóò dún àbí ọlọ́run ìbímọ ẹgbẹ́ ó ní àdúgbò sáà sọ fáwọn yìí pé ìlẹ́yà ṣáàdù farahan ó ní ọlọ́run bá inú rẹ̀ a máa dùn ó pọ̀ fi ìtàwọn bàtà abdìhì nígbà tí ẹrú rẹ̀ bá dẹ́ ẹsẹ̀ kẹsíwájú rẹ̀ ọsẹ̀ kẹsíkejì ọwọ́ ń lọ tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run wáyé pé ó mọ̀ sí láàrin ó mọ̀ tọrọ àforíjì rẹ̀ inú ọlọ́run wà máa dùn sí ẹnu ẹrú bínú ni ó ṣe wá ló ń gbọ́ ọ̀pọ̀ padà rí nǹkan yẹn torí nǹkan ìmú rẹ̀ padà torí oúnjẹ mímú rẹ̀ padà lórí ìrìn àjò tó ti rò kó ti tán tó padà wá rí kó sẹ́kù bínú ni ó ṣe dùn tó yẹ ànábì ní inú ọlọ́run bó dùn inú ọlọ́run àmọ́ ẹ̀bùn sí ẹrú tí bá ń tọrọ àforíjì ìbẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ a sì bá tún fara bákan náà nínú ẹ̀ka gbọ́yé nípa Allah subhanahu wa ta'ala òun náà ní wípé Allahu azza wa jalla yadhhak ọlọ́run àmọ́ rẹ́rìn-ín ojẹ̀ subhanahu ta'ala inú ìròyìn ọlọ́run tàbọ̀rọ̀ ọlọ́run ṣe kí àbẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àti díẹ̀ abúlé ìṣẹ̀ kàbí ṣe lè ṣe ẹ̀rí ọlọ́run ṣe bí ìdèbí àti ẹ̀ o bó la sọ̀rọ̀ ọlọ́run mọ́ rẹ́rìn anábì sallallahu alaihi wasallam ọ sọ ìmọ̀ ọ̀rọ̀ kan fún wa ó ní yẹ́dù hapùlọ́hùn lè rọ̀jù lẹ́yìn anábì ní ọlọ́run mọ́ rẹ́rìn sórí àlámọ́rí àwọn èèyàn méjì àwọn méjì tọ́lọ́pàá bá ń fẹ́ràn wọn lẹ́rìn ìkan lọ́pàá kejì àwọn méjèèjì sí parapara wọn láti jẹ̀mẹ́ ẹni àkọ́kọ́ olọ́pàá ẹni ẹ̀kejì rẹ̀ ṣùgbọ́n nínú ìmọ̀ ọlọ́pàá subhanahu wa ta'ala àwọn méjì bá tó dọ̀rí wọn á tó pàdé lóbo iná gbàgbọ́n náà àníbí ni ọlọ́pàá subhanahu wa ta'ala ọ̀rẹ́rìn lérí eléyìí eléyìí ó ní àwọn díẹ̀ díẹ̀ nínú àwọn sìfàtò Allah subhanahu wa ta'ala abẹ́ọ́lọ́ nínú àánú rẹ̀ fún ọ ní àgbọ́yé ìjọba sísàlàyé rẹ̀ الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر وقد أمركم رسوله صلى الله عليه وسلم بذلك في كثير من أحاديث الصحاح واعلم عباد الله أن الله سبحانه وتعالى وصف نفسه بأن له وجه ولذلك جاء في كتابه العزيز قول قوله أعوذ بالله من الشيطان الرجيم كل شيء هالك ويبقى وجه ربك ذو الجلال والإكرام الآية واعلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم قص لنا قصة الوحش وكذلك ذكره العلماء رحمه الله تعالى في قصة حمزة في قتله في قصة أحد وكذلك علم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم وصف الله عز وجل بأنه ينزل إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الأخير كما ثبت ذلك من حديث أبي هريرة في الصحيحين نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وأن يفقهنا في الدين وأيضا من الذين يستمعون القول فيتبعون أحسنه وقال فلان ده سواء مسلم أترى عليكم كيف فعل النبي صلى الله عليه وآله وسلم أتى وعلى أتى وصحابه nígbàmú نبدأ àlámọ́rì على مرة ń bá bọ̀ nípa asàlàyé pé ọlọ́run subhanahu wa ta'ala máa rẹ́rìn a ní ń fi àlámọ̀dé àwọn ẹ̀mí dìkan rẹ́rìn àwọn afọ àkúńgbà tí wọ́n gbọ́ hadithi wọ́n sáré lọ rí òkú kí lálẹ́ fíjọ́ àgbè ìdígbọ́yé nípa pé ọlọ́run bá rẹ́rìn sórí àwọn àwọn èèyàn méjì wọ́n mú ìtàn wá nípa arákùnrin tẹ́tà ń pè lànà wàṣíjù wàṣíjù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹfẹ́ wá ṣéyù ńlọ́pàá lójú ogun yìí hamza sì rè àdàbí nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ sallallahu alaihi wasallam ọdún láàánú wá ṣéyù ńlọ́pàá gbẹ̀mí hamza lójú ogun kọ́kọ́ jù pẹ̀lú ọ̀rọ̀ tọ́pọ̀ ṣùgbọ́n nínú bẹ́rẹ̀ àtọ́lọ́mọba hamza kú bá wọn náà aljanna láti hamza kú ànábì sọ gbogbo ẹnu ọgbọ̀n wúrù tó kú ṣàyí nínú wọn wà aljanna títí táwọn ọlọ́run padà lónìí náà gbà tó fi wá di pé ànábì náà tí ìpapòdà tí wáṣíyù náà fi gbà sílámù padà ẹni ọpa Hamza ọ̀nà àbájú mùsùlùmí ìlà fi ń sọ wípé ilẹ̀kùn túbá òòtù mẹ́rin kankan o kò sẹ́ni àwọn ọlọ́run lè segin ní o tí ò lè padà lè bá ẹni títí sílára ni kó dúró déédéé kó sì mọ̀ ẹgbẹ́ náà àtúbọ̀tán rí wáṣí padà ní mùsùlùmí àmúlẹ̀ sálám nǹkan yẹn fọwọ́ balẹ̀ nìyẹn pọ̀ ó ní táwọn afá sọ̀rọ̀ eléyìí tó fi wá di pé àdúgbò láyé sallallahu alaihi wasallam

mo tún bá mo wá ti di mùsùlùmí lónìí mo tún bá nàbí ìpayà tó jẹ́ wípé ń bá ànàbí ìlọ́kìtì ìpànàbà rẹ̀ sálà inú ọlọ́run ó dùsùn lórí lẹ́yìn náà òun náà padà kúrò ìsìlámù ànàbí ìwọ àwọn àfáà ní ìntànàbí ń sọnù pé àti wáṣí ni àti hamza ni wọ́n yọ tọ́ sí kíni o wọ́n jọ bọ́ sí inú àlùjánnà aláàrẹ kọ́ ọ̀nà báwọn rẹ́nu bákan náà nínú àwọn tábọ́rọ̀ mọ̀ ní wípé Allah subhanahu wa ta'ala ànàbí ọlọ́mọkọ́ lóyàrá yìí pé ọlọ́mọba ní wájú ọlọ́mọba ní ojú tí n bá ní ojú nìsín kí n sọ pé ẹyin jú wájú ni èèbò ń pè ní fèsì ṣùgbọ́n wájú tọ́lọ́mọ subhanahu wa ta'ala pàtàkì sí tiwa o nínú Qur'an ọlọ́mọba ní gbogbo kò sí nǹkan tí ó ní ikú ṣùgbọ́n tí ó máa ṣẹ́kù náà wájú ó náà wájú subhanahu wa ta'ala bákan náà gbẹ́dẹ́gbẹ́ sẹ́kọ̀mísà máa ń ròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú wípé yẹ́dù rabbuna subhanahu wa ta'ala ànábì ni ọlọ́run ìmọ̀ sọ̀kalẹ̀ ní gbogbo ooru níta àṣẹ òṣèlè ìdájọ́ nù ọlọ́run máa sọ̀kalẹ̀ ní gbogbo òru ìlàsàmẹ́ ìdúnìyà sísánmà ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ ń wá láti gbò láti ààyè rẹ̀ subhanahu wa ta'ala yóò wà sọ sọ́nà ààyè fayakul ọlọ́run àmọ́ sọ yí pé man yad'uni ìjà ẹni tó fẹ́ sàdúrà lásìkò nígbà wo ni nínú ipò sọ́tò náà ìlàhìẹ́ àmẹ́bìnrin tó bá ti ń sẹ́kù ìdákẹta òru tó gbẹ̀yìn nítòsí àfẹ̀mọ̀júmọ̀ lẹ́fẹ́ mọ́ ọlọ́wọ́ wà sọ́mọ́ ayé yá mọ́ sọ ipò man yad'uni ta ló fẹ́ sàdúrà báyìí o fa àtàjì ìbìlà kí n dá lóhùn man yas'alni tàbí ní tọ́bẹ̀ lọ́wọ́ mi báyìí fa ọ̀tíyà kí n fún ní tọ́bẹ̀ bẹ̀rẹ̀ o man yastaghfiruni fa aghfirla ta ló fẹ́ tọrọ àforíjì lọ́rẹ́ tó ti sẹ̀ kásí kejì o kí n foríjì ṣùgbọ́n bọ́dọ̀ bóṣe kí ni o a ti sùn lọ fọfá àbíbẹ̀ sábà sọ fún wa yí pé ọlọ́mọ wa sọ́mọ ayé gbogbo ń dá wa sọ ìpátá ọlọ́run wá sọ́mọ́ ayé mọ́ bèèrè bó ní ṣe máa wá al-imanu bihi wajibun ká gbà pé bọ́lọ̀mọ̀ bá ti rí nù ọ̀rẹ́ ayà ni wàlùkẹ́yìfìyà bóò ló ṣe ń ṣẹlẹ̀ gọ́ìrù màkúùnì kọ̀bá làákàyèwò lè gbé wàsùwàlù àníhà àbìdà àtún kéèyàn ọmọ wa bèrè pé irọ́ ẹsẹ̀ nílẹ̀ káwọ́ lè ẹsẹ̀ ayé bọ́lá máa sọ́nà ayé fún wa ní o ẹsẹ̀ ayé bọ́lá fún wa o kéèyàn máa bèrè èèyàn ń lo okun ẹbọ nìyẹn o ló fi jẹ́ tí fẹ́ mú gan nìyẹn wípé tá a bá ti ń gbọ́ ọkọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tá à ń gbọ́ ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala nǹkan méjì láàmà ṣègbèjì lórí ẹ̀ àkọ́kọ́ kárí wípé àkọ́kọ́ lọ́dá sí ni pé kárí wípé bọ́n ṣe sọ́yẹ̀ níwọ̀n ọlọ́run wí wí náà gbà pé ṣe rí náà nù mọ́ bẹ́ẹ̀rẹ̀ bó ló ṣe wá rí bẹ́ẹ̀ ẹ ṣàlàyé fún wa dáadáa ẹ̀rẹ́ ọba ní ọwọ́ ọlọ́run bá ṣe wá rí síbi من ولد الله سبحانه وتعالى مسلمها ان شاء الله تعالى هنا نقف وان شاء الله في الخطبه القادمه سنستمر فيما يتعلق في باب الاسماء والصفات نسال الله الذي لا اله الا هو ان يوفق الجميع لما يحب ويرضى اللهم ارنا حقا حقا وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم وفق المسلمين اللهم وفق المسلمين اللهم وفقنا لما تحب وترضى اللهم اجعلنا من اوليائك المقسمين اللهم بيض وجوهنا كم وجوع وجوه كم فابصر الوجوع يا ربنا فابصر الوجوع علينا اللهم ربنا اكفنا جميعا من غرك محرمك واغنى بفضلك عما سواك اللهم ارزقنا جميعا يا رزاق انت رزاق ذو القوه المتين ارزقنا رزقا واسعا طيبا حلالا مباركا من الحساب اللهم ربنا اعتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم ارزقنا في رزقك احزاب العذاب ولا حول ولا قوه الا بالله واعلم عباد الله ان الله سبحانه وتعالى امركم بامر قنا بملائكته وفرق بكم قال ربنا سبحانه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 اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الفلاح